tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà tá a bá ń sọ wọn á ní pé ètò ààbò dáa ètò ààbò dáa dé àwọn kan ṣùgbọ́n gbogbo wa la mọ̀ nítorí pé ohun tá a mọ̀ la mọ̀ ẹ gbọ́ kò sí ètò ààbò tó gíríkì tó tó gbọ́pọn tó lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ṣe àkọlù sí àwọn tó jẹ́ ọlọ́pàá elétò ààbò níbùdó ìṣàyẹ̀wò wọn tá a mọ̀ sí checkpoint eléyìí tó wà nítòsí fásitì orílẹ̀-èdè nàìjíríà tó wà lẹ́nugan tá a mọ̀ sí University of Nigeria Enugan tó wà ní ìpínlẹ̀ Enugan àwọn ọlọ́pàá méjì ni wọ́n ṣekú pa lánàá òde yìí kò wá mọ́ sí yẹn nìkan àwọn ìrírí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wákàtí náà jọ fi dàbọ̀ bolẹ̀ síra wọn ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ọlọ́pàá mọ̀ gbẹ̀mí mi wọ́n wà láwọn tó gbẹ̀mí mi níbẹ̀ ìròyìn tí wọ́n fi yé wa wípé ibi tó ti ṣẹlẹ̀ jẹ́ òpópónà Kenyatta nítòsí ẹnu ẹnu òlóró fásitì Nàìjíríà tó wà ní Enugu tá a mọ̀ sí tó wà níjọba àbílẹ̀ àríwá Enugu Enugu North Local Government Area of the state. àwọn ọlọ́pàá méjì ó gbẹ̀mí mì nígbà tí àwọn míì tí wọ́n sì farapa tọ̀ ọ̀rọ̀ rẹ o ó ṣojú mi kòró kan wá báwọn oníròyìn sọ̀rọ̀ ó ní nígbà táwọn bẹ̀rẹ̀ sí gbọ́ takotako bán ẹni orí yóò dilé àwọn sàsálà fún ẹ̀mí ara àwọn nítorí àwọn ò tí ẹ lè dú orú ẹ̀ wọn ní ṣùgbọ́n tẹ́ ẹ bá wojú òpó ayélujára ẹ̀ ti máa máa rí àwọn fídíò tó sọ nípa bí àwọn ọlọ́pàá yẹn ṣe gbẹ̀mí míì bọ́n ṣe dà wọ́n bọ́lẹ̀ bí gbogbo wàhálà ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n tí wọ́n bẹ̀ lélẹ́yìí àwọn agbébọn yìí lọ́tún lósì tí wọ́n ń ṣọṣẹ́ yìí hmm. kí ni wọ́n fẹ́ gbà gan alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu Daniel Ndukwe ó sọ wípé kò tí ì fèsì padà fún oníròyìn ní gbogbo ìgbà tí wọ́n fi ń kóròyìn jọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó gbẹgẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó gba òótọ́ pọ́nbélé ká má parọ́ fúnra wa ká sì má tanra wa jẹ kò ṣètò ààbò tó tó ọgbọ́n wa la fẹ́ fi ṣe tètò ààbò ó fi túbọ̀ máa dúró re sí i ìyẹn gangan ni ìbéèrè nítorí pé láì ṣe bẹ́ẹ̀ pé ètò ààbò bá túbọ̀ gíríkìsì n ta fẹ́ fi lé tàbí ta fẹ́ fi kún kò tí ì yé mi n ta fẹ́ fi kún kò tí ì yé mi o ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ̀rù àti ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ojú fu inú fu àyà fu lóníkàlùkù fi ń rìn lóníkàlùkù fi ń gbélé ayé nígbò jẹ́ wípé àwọn agbébọn nígbà bá wá ṣàkọlù tí gbogbo ẹ̀ dírí bá kan bí òṣìṣẹ́ kó rí ẹ́ ẹni tó bá sì kàn ló mọ̀ tèmi tí tòótọ́ yóò wá ju wa yóò mọ̀ ju wa ṣe àní ṣiṣẹ́ o àní ṣe lẹ̀tẹ̀ láṣẹ lẹ́dùmarè olùwọ́ wà pẹ̀lú wa ẹ ṣeun ẹ subscribe sí Bembeyeke TV ẹ tẹ notification bell option all ẹ share fáwọn ẹlòmíín Olúwatóbi lọ́ba Fásùgbà ló kọ̀ mí Bembeyeke lẹ́ ń pè mí lónìí lónìí ẹ ti wò ó lónìí Bembeyeke yóò máa jù wá. Bembeyeke TV ebi sọ pé bẹ́bẹ́ lẹ ṣì rí o bẹ́bẹ́ ṣì máa fò lókè hmm. Bembeyeke TV ìyẹn lẹ ṣì rí o adìyẹ ṣì ń bọ̀ lọ́nà hmm. Bembeyeke TV eégún lẹ ṣì rí o màrìwò lẹ ṣì rí o egun ṣì ń bọ̀ lọ́nà. Bembeyeke TV ibi gíga láàyè rẹ go and take your place now now ibi gíga láàyè rẹ o lọ gba ipò rẹ o ibi gíga láàyè rẹ Bembeyeke TV ibi gíga láàyè rẹ ní gbogbo àgbáyé ńkọ́ o ibi gíga láàyè rẹ láàrin àwọn àlọ́ba òlọ́ba òláyé ibi gíga láàyè rẹ Bembeyeke TV pẹ́pẹ́ ní báyìí ẹ farabalẹ̀ subscribe ẹ subscribe ẹ tẹ notification bell option all ẹ share ẹ fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ̀ tẹ̀ ń gbádùn ní Bembeyeke TV ẹ máa wò nígbà gbogbo.